tó mọ̀ ń pa bó ṣe máa tẹ transfer owó. So àwa à ń pa anything, àá kì í ṣà nǹkan tá ká discuss pé a máa lọ ṣe. So ìgbà tá a dé bẹ̀, ọmọ wọn yẹn jáde pé ó máa ṣe transfer pé bọ̀bọ́ yẹn ní owó sára account. Wàá sọ pé báwo ló ṣe máa ṣe owó sára account tí o lè cast? Sọ pé ìwé yẹn ò kọ́ wa, pé ìyẹn ò kọ́ wa, òun máa ṣiṣẹ́, òun àti àbúrò òun máa ṣiṣẹ́ òun fẹ́ ṣe so àwa dúró sí kinní òun wọ àti àbúrò wọn wá wọ nínú igbó so ngbà tí ngbà tí láti ẹ̀yìn àbùsí la gbé bọ̀bọ́ ẹ̀ dé Jàpàrà inú igbó. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko níbi yòówù tẹ́tí lórí ọ̀fẹ́ láti máa wo ìkànnì Ajáramàlífà TV ojú tẹ́ fi wò wá òní etí tẹ́ fi ń gbọ́ wá òní di lágbára Ọlọ́run báyìí ti mọ̀ wípé bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ajínigbé léyìí tí wọ́n ń jiyàn gbé nílùú ìjọ̀búgbó ohun mà ní ó di fọ́nrán eléyìí tí ó tàn kálẹ̀ gbogbo orílẹ̀-èdè àgbáláyé ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn yẹn Lélewẹ̀rán ti gbà wá láàyè láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọ̀kan òjọ̀kan àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn náà bó tilẹ̀ jẹ́ pé nínú ìfiléde tá a filéde tẹ́lẹ̀ ti gbọ́ díẹ̀díẹ̀ nínú wọn ṣùgbọ́n eléyìí alálàáfíà bàrẹ̀ òun náà ni a fi ṣe ó yá ẹ jẹ́ ká jọ wò ó bó ṣe ṣàlàyé gan-an ó lóun ò tiẹ̀ pẹ̀lú àwọn méjèèje tí wọ́n lọ ṣe ṣùgbọ́n méjì tóun pẹ̀lú nínú wọn náà ẹ gbọ́ ọ̀rọ̀ títí láìpẹ́ láì jẹ̀nu tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ dákun ẹ subscribe sí ìkànnì yín ẹ hàn notification button ẹ bá wa like ẹ bá wa share ẹ comment kí lójú wòye yín kí àṣẹ Ọlọ́run bá kó jọ nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó máa dáàbò bò wá níbi tá a ru ewédé tá a ta gbogbo dé torí pé gbogbo ògbà ló jẹ́ wípé màá máa sọ pé Ọlọ́run má jẹ́ àṣìrìn ni ẹ̀hún làdúrà tó yẹ ká máa gbà ṣùgbọ́n nígbà míì tó jẹ́ wípé èèyàn bá tún jókòó sílé wọ́n ní èèyàn lè jókòó sílé kó fọrùn rọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí lápá bí o nítorí àwọn ilé yìí jẹ́ kó yé wa pé ilé làwọn ti lọ ń kó àwọn èèyàn táwọn ń ṣe lọ́ṣẹ́ àbúrò oníṣẹ́ ọ̀kan tèmi ti yín láṣẹ Èdùmàrè ẹ ṣé o ẹ kú ìfẹ́. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. lórúkọ yín. Monday Igwe. Monday Igwe. bẹ́ẹ̀ni. ó yá àwọn ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ mélòó nínú ẹ̀ tẹ̀tẹ̀lé wọn lọ. ẹ tí bọ̀bọ̀ yẹn ni ìkànnì bọ̀bọ̀ Fẹ́mi yẹn. Fẹ́mi yẹn èwo ni Fẹ́mi inú ẹ̀. Fẹ́mi bọ̀bọ̀ yahoo yẹn. yahoo nìkan lẹ tẹ̀lé wọn lọ. bẹ́ẹ̀ni. báwo ló ṣe ṣiṣẹ́ tẹ̀lé wọn lọ sínú ilé ẹ̀ nǹkan tó ṣẹ̀yìn pé mo tẹ̀lé wọn bẹ̀tù kì í ṣe nǹkan tí wọ́n Ifeanyi tí ò sí bíbá ìwé hàn pé òun ni leader wa sòwòsọ kò sọ wọn pé àwọn ẹ lọ jí bọ̀bọ̀ ẹ̀ gbé ló tọ́wọ́ pé pé ká lọ bọ̀bọ̀ ẹ̀ pé ó ní fóònù pé àwọn fóònù ńláńlá pé ká lọ bá lọ ká àwọn lè a máa ní fóònù pẹ̀lú láptọ̀pù wá ló dé pé ọmọ ìyàwó ni sòǹgbà tá a wá wà ní inú igbó a kò rí pé fáyìn ti wọlé kò ti lọ mú bọ̀bọ̀ yẹn jáde ṣàwọn ń bèèrè lọ́wọ́ pé kí kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ tó pé à gbóhùn àti torí àwọn àbúrò wọn ló ń tẹ́ fóònù ibù òun ló mọ̀ ń pa bó ṣe máa tẹ transfer owó so àwa àmọ́ ń pa anything àkíṣà nǹkan tá ká discuss pé a máa lọ ṣe so ìgbà tá a débẹ̀ ọmọ ọmọ bọ̀bọ̀ yẹn jáde pé ó máa ṣe transfer pé bọ̀bọ̀ yẹn ní owó sára account àzọgbà báwo lè ṣe máa ṣe owó sára account tí o lè cast sọ pé ìyẹn ò kọ́ wa pé ìyẹn ò kọ́ wa òun máa ṣiṣẹ́ òun àti àbúrò òun máa ṣiṣẹ́ òun fẹ́ ṣe so àwa dúró sí kinní àti àbúrò wọn wá wọ nínú igbó so ìgbà tí ìgbà tí láti ẹ̀yìn àbùsí la gbé bọ̀bọ́ yẹn dé jàpàrá inú igbó so ìgbà tá a débẹ̀ ibi táwa jókòó wa òun àti àbúrò wọn lọ síbẹ̀ wọ́n ṣe fídíò so ìgbà tí wọ́n ṣe fídíò àwa wà àwa ń bẹ̀ àtà jókòó sí bí after ten to eleven ṣá so ìgbà tí adé ìgbà tí èmi kàn ń gbọ́ mo kàn gbọ́ ọwọ́ ìbọn tàbí wá bọ̀wọ̀ bọ́wọ́ ìbọn wọ́n kọ́ jà. ní operation yẹn wọ́n fún mi hundred yóò lè parọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n á máa bọ́ pa ìyẹ́ wọn máa mọ̀ pé ó ti pa ìgbà tí wọ́n dín jáde wọ́n á bèrè pé bọ̀bọ̀ yẹn wọ́n á sọ pé àwọn àwọn ti táàtì ẹ̀ dáhùn wọ́n á sọ pé àbá lè ṣe máa táàtì yẹn ọ̀dáhùn tẹ máa nìbọ̀. so operation mélòó lẹ́yìn bá wọn ṣe báyìí so ẹyọ kan yẹn gbà tí wọ́n ṣe yẹn so mo wá sọ pé èmi ò tẹ̀lé wọn lọ mọ́. ló jẹ́ kẹ́ máa tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ ni kí lorúkọ yín. wọ́n di igun. ìyàwó yín kọ́ bí ló wà. ìyàwó mi ó wà ní ìjà gbogbo bẹ̀ bí ó ṣe ṣẹlẹ̀ yìí mi mọ bí ó bẹ́yà òun náà wà. àwọn yín mi wà àwọn ọmọ jọ wà ní. kí ló fẹ́ kí ìjọba ṣe. ah ló fẹ́ kí ìjọba kó ṣàánú mi torí kì í ṣe kó ṣàánú mi.